شهر رمضان ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا أعوذ بالله السميع علمنا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله محمد المصطفى وعلى آله وصحابته أجمعين adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah apàdọ̀pẹ́ gbólóhùn alhamdulillah rabbil alamin fún oore àánú tọ́lọ̀bá tó ṣe fún alẹ́ ni tó tún ní kí a máa bẹ̀lá bẹ̀lá àyè àbẹ̀lọ́wọ̀n bá kọ́lọ̀ máa dáwọ́ sọ̀rọ̀ ní ara wa àwa náà tá à ń jókòó tí lójoojúmọ́ níbi tá à ti ń jókòó tí káàkiri ilé ayé gbogbo àwọn àfáà wa tí wọ́n ń tú àlùkùránì fún wa ní gbogbo bí wọ́n ti ń tú fún wa ọlọ́run bá ní kún wọn lọ́wọ́ o àmín ọlọ́run bá ní wà pẹ̀lú wọn àmín ọlọ́run bá ní kí ẹ̀mí wọn ó gùn àmín wọn náà táwa ń gbọ́ náà ọlọ́run mọ́sàájì kó sí wa láǹfààní láyé àti lọ́run àti àwa àtàwọn afáwà àdúgbò wa jẹmọ́ ọlọ́run jẹ́ kájọ bórí ojú rẹ̀ ọlọ́run bá pàdé ọlọ́run kó yọ́nú sí fún wa lẹ́ni adúbáyé tẹ̀síwájú bí a náà ti sí ní àná bí a yẹ̀wò lẹ́ni ni àwọn gbólóhùn kọ̀ọ̀kan tí ń bẹ nínú àyà tí a ń tú fún wa tí àwọn àfẹ́ẹ̀sìn ní àlàyé lé lórí tí wọ́n ń pè ní màá ní ìlúmọ̀fọ̀rọ̀dá tí alọ́gàwìyà معاني المفردات اللغوية أرين قطنا بالي قطق وقولوا تعالى هذا هذا القرآن جاكبي للعباوة القرآن أدى دولته هذا أدى دولته lọ́dọ̀ àwọn alárúbáwá wọ́n ń pè kíkan ní asmaul ishara asmaul ishara àwọn orúkọ kan tá máa fi tọ́ka bẹ́ẹ̀ náà ní bẹ lọ́dọ̀ àwọn òyìnbó wọ́n ní dis abẹ́kọ̀ ni bẹ́ẹ̀ náà ní bẹ nú Al-Qur'ani Karim ní bẹ nú èdè Lárúbáwá ọlọ́run wá sọ pé inna hadha al-Qur'an wọ́n ní ìtọ́kasí ni sí ń bẹ níbi àti ń sọ̀rọ̀ tá a fẹ́ wà nínú làákàyà àwọn èèyàn. من المقدار المنزل من القرآن قبل هذه الآية. wọ́n torí pé gẹ́gẹ́ bí àkíyèsí Suratul Isra Suratun Makkiyya. Suratun Makkiyya. nígbà tá à ń tu níbẹ̀rẹ̀ nínú àwọn súra tó sọ̀kalẹ̀ ńgbà tí ànábì ń bẹ ní ìlú Madina ni àti ń bẹ ìlú Maka ti ń bẹ ìlú Maka ni. Ma suratu makiya níjọ́ náà wá re alikurani tí ì pé ń sọ̀kalẹ̀ lọ́wọ́ àwọn afọwọ́ ní ọlọ́wà ń tọ́ka sí alukurani ti ń bẹ lásìkò tọ́lọ́ bá ń sọ̀rọ̀ yìí kí àyà tá à ń sọ yìí ó tó sọ̀kalẹ̀ tí ń àwọn èèyàn pé òdiwọ̀n tá a ìyẹn lẹ́fi wa máa rí tí àwọn àfọ́ ọmọ fàmọ́ra wọn lọ pé ṣé a lè mú awé àlùkùránì dání tí ò tí ì pé tá a sì ní ẹ̀gbin lára àbá lè mú tẹ́wà tán lómi pé ẹja fáátì àkúò ń bẹ̀ wọ́n gbà pé ò pé wọn àná ó sì lè gbé tó pé kò pé àwọn àbá fi yẹ pé ń bí ó pé kò pé o kí ni jẹ́. Mm hadha al-Qur'an. alukurani yìí bó ṣe máa ń jọ́nà náà alukurani ni. yahdi lillati hiya aqwam. isharatun ila al-miqdar al-munazzal. ọbẹ̀ ká bá a lò kọ́dà bí òjàwé kan lọ. labinda ń pè ní adab ma'al qur'an karim adab ma'al qur'an karim ẹ wojọ tí umaru fẹ́ gba islam ó dé ilé àwọn ọkọ àbúrò ẹ̀ táwọn gbé ní Fatim bintul Khattab tó Umar náà anabi Muhammad ó ní anabi ń da ìlú rú bí a ṣe máa sọ náà lé ni pé àwọn àfáà tẹnu wọn gbọ́rọ̀ yẹn ń dà lóru ni àwọn náà fẹ́ bí wọ́n ṣe ní tànàbí náà lè jùjọ́ náà nù torí pé ìbàjẹ́ jẹ́ ṣe lọ́lọ́wọ́ fẹ́ inú àwọn tí wọ́n lé onímọ̀rúwà wọ́n lé ní sa'atul muhammadan wọ́n wọ́n pa ànábì léèrò ń gbàgbé tó bá ti pa ànábì ń gbà tá bá ti pọ̀ lórí wọn ó ti tàmù tí ọmọ pé ọ̀rọ̀ ẹ̀sìn rí bẹ́ẹ̀ báyìí náà ṣe ń ṣe nu ẹ mọ́ lórí ẹkún bẹ́ẹ̀. bí títí wá ń lọ ló wá pàdé ẹnìkan lọ́nà nínú àwọn ará Mẹ́kà tóun ti gbà Islam tí ò fi hàn ó wá ní bo lọ lọ hmm. ó ní mo fẹ́ lọ bá ànábì tó da gbogbo ìlú tí ń ya ọkọ àti àwo sọ́tọ̀ tí ń ya bàbá àtọmọ sọ́tọ̀ tí ń dẹbi rúkì látara ẹ̀sìn tó gbé wá mo fẹ́ yanjú ẹ̀ lé ní à ẹ̀ńtọ́ papọ̀ kó o tó dọ́dọ̀ ànábì oorun lára tiẹ̀ náà àbúrò ẹ̀ mọ bàbá Fatima àti ọkọ ẹ̀ ara wọn ni à lára mi lára mi à mo gbọ́ yanjú ẹ̀ lóòótọ́ ló bá fọn lódìlé ọkọ àbúrò ẹ̀ ìgbà tó lọ́nà bó ṣe nínú ètò ànábì Muhammad sallallahu alayhi wa sallam fún àwọn mùsùlùmí ṣáájú tó ti sọnù mọ́ wa lọ́lẹ̀ ní òun náà jẹ́ ń pè ní tekiwinu la halakot tekiwinu kí a pín àwọn èèyàn síjòkó kéékèèké tí wọ́n ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn táwọn kan pè ní bídíà lẹ́yìn padà dálẹ̀ ni ẹ̀yin mẹ́rin báyìí eléyìí ni wọ́n máa kọ́ yín ẹ̀yin márùn báyìí eléyìí ni wọ́n máa kọ́ yín ẹ̀yin méje báyìí eléyìí ni wọ́n máa kọ́ yín ànábì ló fi lọ́lẹ̀. níjọ́ náà wàá re Khabab bunu arati Khabab bunu arati rọdí aláàdàlá ni a ní àfa àwọn mẹ́t àwọn yẹn ọkọ ìyàwó àtẹ̀ntó ta ọmọ olólobó ni máa ń ta àlùkò àná fún wọn ó wá ń ké àlùkùránì lọ́wọ́ fún wọn ní Umaru dé inú ọ̀nà bó ń bó ti tó lómìnlẹ̀kùn gbọ́gbọ́gbọ́ ta ni Umar bin Khattab Umar bin Khattab tó gbé kẹfìrí mẹ́lá rẹ̀ jọ́nà lọ pẹ̀lú ohun tó kílẹ̀ Umar bin Khattab bí a mú gbó lọ́wọ́lé bí àbábùsẹ̀ gbọ́ ó ti sá lọ ó ti lọ fi jẹ́ǹkà pamọ́ ó wá lọ gbọ́ bùkẹ́ ní wọ́n mi túpe túpe túpe túpe túpe. ilẹ̀ mọ́lẹ̀ ni. ní umaru kí ọkọ àbúrò ẹ̀ mọ́lẹ̀ gbà pọ̀ gbà òyìn ò lè mú umar radiyallahu ta'ala ni ní àbúrò ẹ̀ fatima ló sọ ma ló ń wọ́n dànù báyìí a fi sùúrù rẹ̀ jẹ́ sọ. So. Fatima ní mo ti gbà Islam gbogbo tó bá sì ní kó ṣe lọ́rọ́báwá sì rí nínú ìwà ọmọlúwàbí tí ń bẹ lára wọn ó ní pé gbogbo ọmọbìnrin tí wọn bá ti lè pa ní kékeré tó bá ti lè dàgbà wọn máa fún lọ́wọ́ wọ́n á mú ẹ̀jẹ̀ lára ọmọ ìyá àwọn ọmọ bàbá àwọn ah, obìnrin para rẹ̀ kàn sí rọnu ààrẹ kan rọ̀ wá ní pé nu ẹ̀jẹ̀ ní Umaru ní nígbà mo fẹ́ wọlé lẹ́ẹ̀kan ẹ̀ ń kàwé kan ó ní ni mo mushriku. Ah, mushriku. kùránì ò tí ì pè ń jọ náà o wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o mọ́kà ni wọ́n wà mọ́kà ni wọ́n wà láwa ṣe dáàbí lè gbámú ọlọ́wọ̀ ẹ̀wọ̀n ká ni o ọwọ́ ẹ̀sí Islam ó sì kẹ́límà ó sì ojú bá ń lọ àwọn ojú bá ń lọ ilé ìwẹ̀ dà ó sì bọ́ sí ilé ìwẹ̀ ló sì wẹ̀ ló wá lọ́wọ́ nígbà kúmọ̀rọ̀ wá sí tọ́ a ló sí. bisimilahi rahman rahim tọ́ha ma anzalna alayka al-qur'ana litashqa. ọlọ́ni tọ́ lọ́dọ̀ àwọn àbá kan wọ́n ló ànábì ní jẹ́ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ lọ́wọ́ bá àlejò ọlẹ́ kò sọ àlùkùránì kalẹ̀ fún ẹ lítàṣìkọ́ kó lè bá a sórí ìburú àlùkùránì ò sí fórí ìburú. ilá máa ń zanna aláìka alukur'ana lítàṣìkọ́. olóyìn àlùkùránì ànábì muhammad ò sí fórí ìburú oríire ni ẹni ó bá ti kà á fẹ́ ṣe kí ni ìwé kíní ìwé oríire èmi kàlù kúránì mo ṣoríire kí ni wọ́n kà mo kàlù kúránì mo ṣoríire. nìkan lẹ́fẹ́ kó o lè sórí burú ìwé oríire ni ìyẹn kì í sórí pẹ́tàdà alukuran. kùránì ah. tá n tẹ̀lé náà ló sọ wá di ta. bẹ́ẹ̀ni mo bo lórí rẹ̀ gbé mo do lórí rẹ̀. mo bo lórí rẹ̀ gbé mo do lórí rẹ̀. mo kẹ́lu kùránì pẹ̀lú olórí rẹ̀. mo kẹ́lu kùránì pẹ̀lú olórí rẹ̀. ìrántí ló wà límọ̀ yọkọ̀ṣà fẹ́ni tó fẹ́ páyọ̀ ọlọ́run so parọ́ mọ́ límọ̀ yọkọ̀ṣà kò sí sínà mọ́ ó ti mú mọ́ òsì mọ́ ó lè kò sí mọ́ tanzilan mimman khalaqal arda was samawati. kalẹ̀ látọ̀dọ̀ ẹni tó dá sánmà tó dá ilẹ̀ sánmà tó ga àti gbogbo ilẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ló ti wá o anábì kó sọ al kalẹ̀ fúnra rẹ̀ kì í ṣe ìwé Muhammadu sallallahu alayhi wa sallam Al-Qur'anu

kí wọ́n béèrè pé bóun lọ sí gún àsórí àga níjọ́ kan mọ́ máa ń dìkọ̀ ọmọ fúnlọ́ ó ń ṣe wáàsí lọ́wọ́ bá ń ṣe ń bá ń ṣe wáàsí lẹ́nìkan bá dé ló bá dojú ìbéèrè kọ imam ó ní wàmàlìsìtìwá wàkẹ́màlìsìtìwá ó ní kí ní jẹ́ pé ọlọ́ngún wà bọ́ọ̀lù ṣe gún wà wọ́n ní Imam Maliki sì ń gbọ̀n ó sì ń láàgùn tó pé ìbéèrè burúkú ni wọ́n ní Imam Maliki ní kòdó fẹ́ẹ̀nà mùtẹ́dì ẹ mú aládàá àṣeyàn a máa mú yẹn ní wáàsí ẹ má jẹ́ ọ lọ ó ní aládàádálẹ̀ ni ìmọ̀ wa ń sọ pé alistiwa maalum pé èèyàn gúnwà níta mọ̀ ni wàlìkèéfì àmọ̀jìhùd bóun tọ́lọ́ ń ṣe rí kò sẹ́ni tó mọ̀. wàlẹ̀ ìmánu bíi wájib. ká ní ìgbàgbọ́ sí ọ̀ranyàn ni. wàsúwàlù anhu bídìá. wàsúwàlù anhu bídìá wà físùkùn wà kófóró kí a máa béèrè nípa rẹ̀ àdádálẹ̀ ni ká máa béèrè nípa ìwà àpò kíì ni kàn béèrè ń pa rẹ̀ ìwà kẹfẹ́rí ni bó ṣe kéré mọ́ nínú akéde alùsùn àlìjàmà ìyẹn kì í béèrè ọ̀rọ̀ wa ń ròyìn ara ẹ lọ. Ar-Rahman ala al-arshi istawa. sánmà àti ilẹ̀ àti bẹ́ẹ̀ ní agbede méjì sánmà àti ilẹ̀ àti bẹ́ẹ̀ nú èpẹ̀ gbogbo wọn lọ́wọ́ bá ní kò sẹ́ni tó lè bó ń kílè mú ẹ̀. wà á ń tají harubi kọ́ọ̀l. Fàínàhù ya'lamu sírọ̀ wà á sọ̀fà. Ọlọ́run kódà bẹ́ẹ̀ bá pariwo síta, òun ọlọ́run bá mọ̀ ọ́, bá sọ kẹ́lẹ́kẹ́lẹ́, òun ọlọ́run bá kẹlẹ kẹlẹ kẹlẹ kẹlẹ kẹlẹ kẹlẹ o ma. Allah. ọlọ́ba Allah. La ilaha illa huwa. kọ́sọ́dọ̀ mi lẹ́yìn ẹ̀. lahul asma ul husna. olóòlórúkọ dáadáa mọ́rùkàdé rẹ̀. Allahu akbar. a ó lè yé sọ̀rọ̀ èèyàn o. nbí agbédè ìdè èèyàn kọ́ lọ́sọ̀lẹ́ yìí o. aina Muhammadu sallallahu alayhi wa sallam. ó béèrè pé ń bọ̀ Muhammad wà. Muhammad tó fẹ́ lọ patẹ́lẹ̀. aa ó ní mo fẹ́ rí ní àkàbà basade jáde. aa ó yà Umar ní àìpẹ́ yìí anabi tọrọ àdúà máa dunu mo fẹ́ kọ́ pé wọ́n làdúà náà ṣẹlẹ̀ lórí ó ní àlàúmà àìzàl islam yáàdì òmùrẹ́ yìí pẹ̀lú ọlọ́run ọba àlekẹ́ ọlá ọ̀kan nú àwọn umaru méjì tí wọ́n ń bẹ́ ń lù tí wọ́n ń dà ńlá mú sábà mẹ́yọ kan nú wọn fẹ́ méjèèjì. kọ́kọ́ ni wọ́n ṣe islam. kọ́kọ́ ni wọ́n ṣe islam tó gbọ́dọ̀ bá ṣe islam yóò wù agbára ẹ̀kejì torí díẹ̀ lẹ́tọ́ mẹ́mọ́ ìṣàdúrà pé kẹ́ni eré bá ní sẹ̀sìn wa nusura ní muhammad olùgbọ bẹ́ẹ̀ umar bin khattab hamur bin sham ní abuja ọlọ́run wá gba àdúrà lérí umar umaru wa ó wá ní dúlani nbọ́lá anabi wa ìlà muhammad ní bá ní bẹ́ńbí báyìí ní bá ń lọ sọ́n ní bá ń lọ sọ́n ní bá ń lọ sọ́n àwọn tí wọ́n wà lẹ́nu ọ̀nà tí wọ́n rí pé umaru ń bọ̀ wọ́n lọ sọ anabi nulẹ̀ umaru ń bọ̀ o hamza ní ibi ní ń bọ̀ o oníjẹ́ ìjà ìlọ̀pàdé ẹ̀ kí n yanjú ẹ̀ anabi ah, ni má yanjú ẹ̀ gbọ́ àwọn yẹn ní ìlú oṣù ọlọ́run jẹ́ lọ yẹjọ́ anábì máa yẹjọ́ ẹ̀jẹ̀ kí lọ pa àbí wàá jáde ó wà lọ pàdé ẹ̀ àbí wàá kó lásán ọlọ́run àìpé ìwọ lọ fẹ́ dáadáa lọ fẹ́ lọ́nà àbá burú an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. inna hadha al-qur'an yahdi lillati hiya aqwam wa yubashshiru al-mu'minin. الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله أكبر نبغى الله أكبر الله أكبر إبان وي الله أكبر إبان وي الله أكبر الله أكبر لبام والي ọwọ́ ní tó mọ̀ rúbá sí rúbá ó ní ya Rasulullah limadha al-ikhtifa kí ló dé tí a máa wà nù lé sí ẹ̀sìn tọ́lọ̀ ń fi rẹ̀ ẹ̀sìn tó dáa tó báyìí. Hmm. alasan alhaq sẹ́kẹ̀ gbọ́dọ̀ dọ́là wà náà wà lórí ìbàjẹ́ mi ò fẹ́ inú lé a jáde lẹ́ni anabila ajáde ọlá jáde ọyá ọyá tó nígbà tó ó ní rẹ mọ́ dùn síwájú láyìn kan ẹ̀tọ́ láyìn kejì nígbà tó tọ́bù nígbà fi amza sí bí ọ̀gán wọ́n rẹ̀ sọ ní kábàkì. قد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله nígbà gbọ́dọ̀ dàrú gbọ́dọ̀ dàrú wọ́n nígbà tí Umaru dé Káàbà ẹni ọkọ̀ pa okùn sọ́mọ̀ Umaru gbà gbà gbà mo ti gbẹ̀sìn ìdáhùn pé ń pè ní alifaaro kunu yẹn ní ìtàn táwọn afáà kan pa pé ìyá máa jáde ṣèwọ́de ẹnu àwọn afáà tí wọ́n lò pé ìyẹn lè jáde fira hàn pé àwa rèé o nígbà bá ti dà lúrú ọwọ́ àánú tàn bẹ́ẹ̀ lọ́ọ́ kàtàn dáadáa ibi wọn bá ti sọ ọ̀tàn bí wọ́n ṣe gba ìsìláàmù tó kún àti Hamza wọ́n gbọ́dọ̀ fi kún kákàmọ́ dà ni inú nǹkan àwọn àbá kan mú jáfi sẹ́rí pé èèyàn lè fi ẹ̀hónú ẹ̀ hàn nígbà tí ó bá ti dàlúrú. al-muzaharatu as-silmiyya. bóyá pé ẹnu àfọkùnlé lórí o ó ń bẹnu wọn tó fara mọ́ ó mẹjọ fara masalatu khilafiyya masalatu khilafiyya ẹnu àfọkùnlé lórí sùmọ́lá ìǹkára fi masalatu khilafiyya níbi tí ó bá ti di pé àìsọlọ́tọ̀ọ̀tọ̀ àgbọ̀tàkùrà lé lórí mú ti ẹ̀ dání kánà mú ti ẹ̀ dání bí ó ṣe rí nìyẹn eléyìí òun náà ni. yàrá ilmunazzal minal Qur'an. ìyẹn ni wọ́n pé òdiwọ̀n tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún ànábì njọ́ náà ọlọ́wọ́ bá pè ní alukurani bó ti pa alukurani ò tí ì pé a ti gbọ́dọ̀ bá lò bá yẹ ká bá òdìdí alukurani náà lò torí díẹ̀ awẹ́ kan alukurani kí ni. alukurani ìlàjì alukurani kí ni. alukurani ó sì ní bá a sì bá a lò gbọ́dọ̀ bá ní ká bá a sì bá alukurani lò a sì fún atọ́lọ́mọba gbà láàyè bẹ́ẹ̀ a sọ ní bẹ́ẹ̀ eléyìí òun náà níbi tí àwọn fẹ́ tàbí fẹ́ fi ọ̀rọ̀ náà ti sí ní èní láàbẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ tó tóbi ni haza nìkan ní a sì ń tu fún ayẹ o inna haza alukurani. inna haza alukurani. bí alukurani yìí sẹ́. ọ̀nà tó tọ̀ jùlọ ló ń tọ́ ní sí. ọ̀rọ̀ kò tó àsìkò ti lọ. وجهه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله معلمنا يوعدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلم